lágbára ọlọ́run a ah, nífẹ̀ẹ́ ẹnikẹ́ni ṣàwátì nínú ọdún yìí inú ọdún tuntun tá a wá wò ní ọ̀kan wa yìí ọlọ́run mú wa débẹ̀ tọmọ tẹrù tara tẹbí ti ojúlùmọ̀ lájọṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé akínyín sì ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ lórí ẹ̀rọ amóhùnmáwòrán ẹ̀yin nílé abala tá a wá kán lù yìí abala bíi tí a ti máa ń fa ìbéèrè yọ nínú bíbélì pẹ̀lú àlejò mi bí ó ṣe máa lọ ní gbogbo ọjọ́ ìsinmi rèé a máa mú ìbéèrè jáde láti inú bíbélì a jọ máa fi jomi tómi ọ̀rọ̀ lórí ètò akínyín ti òpin ọ̀sẹ̀ tó àlejò mi sì wà pẹ̀lú mi hmm, ẹ kú ìjókòó ẹ ṣé sà ẹ sì kú ohun látàárọ̀ ẹ ṣé god bless you sà kàbíyèsí rẹ Ọlọ́run eh, bó bá ṣe é ṣe ni mò ń jowó bọ̀dá yìí ni o eh, mi ò bá sọ pé kọ́lọ́n kúkú gbé orí àlejò mi sí lọ́rùn kó wá gbé orí tèmi sí wọn náà tó wù mí náà kí n mọ̀ kọrin ìgbà bí n bá kọrin ẹ̀yàn ara lé ẹbí ó pàṣẹ gbèmọ ìgbàra alẹ lára tó àlejò mi evangelist David Ọláwálé eh, ẹ fọkàn yín balẹ̀ abala tá a kán lù yìí abala bí tá a ti máa ń mú ìbéèrè jáde nínú bíbélì mi gẹ́gẹ́ bí ajínrere hmm, ṣe ti múra mo ti gbáradì ṣe ti rẹ́dì mo ti gbáradì àti pé ṣe máa ń ka bíbélì yìí dáadáa. ah mi fi bíbélì ṣeré ẹ ẹ fi bíbélì ṣeré ah, ẹ gbàgede bẹ́ẹ̀ náà la dé yìí bóyá ẹ fi ṣeré bóyá ẹ fi ṣeré àwọn aráalé náà ó bá wa dá sí báyìí tó ẹ jẹ́ àkọ́kọ́ mú ìbéèrè àkọ́kọ́ ẹ̀bùn wà o tẹ́ ẹ báyìí lè gba ìbéèrè mi yìí dáadáa délẹ̀ má sì máa ṣe lórí ètò yìí ni wọ́n máa yọ̀ǹda ẹ̀bùn fún yín hmm, lórúkọ mi ni ìbéèrè àkọ́kọ́ yìí rèé ẹ gbọ́ ẹsẹ̀ bíbélì yìí olúwa jọba jẹ́ kí àwọn ènìyàn kí ó wárìrì ó jókòó lórí àwọn kérúbù kí ayé kí ó ta gbọ̀ngbọ̀n ẹsẹ̀ bíbélì wo ni ó sọ ọ̀rọ̀ yìí jáde. ah tí mi ò bá ní gbégbági. gẹ́gẹ́ bí ẹni tó ń ka bíbélì. <laughs> bẹ́ẹ̀ ni sà nínú sáàmù lẹ ti mú fásì yẹn sáàmù ninety nine. ó dá yín lójú pé orin dáfídì ni ọ̀rọ̀ yìí ti jáde. bẹ́ẹ̀ ni ó dá mi lójú. sáàmù ninety nine. bẹ́ẹ̀ ni. àwọn aráalé ń wò yín o ó dá mi lójú. ṣé n ṣe pé ẹ fojú àwọn olólùfẹ́ yín gbolẹ̀ ẹnu ilé <laughs> ẹ sì ló n'i. bíbélì ní. ó dá mi lójú sáà mú láìpẹ́ tá a wá sọ olúwa jọba jẹ́ kí àwọn ènìyàn wá rírì lórí àwọn kérúbù kí ayé kí ta gbọ̀ngbọ̀n sì sọ pé inú sáàmù ni. ẹ ronú bóyá inú òwe ni ó ti jáde ẹ rò ó o. olótú <laughs> ẹ má convince psalm ninety nine sir. psalm ninety bẹ́ẹ̀ ni. omi mọ̀ gbà mo pàtẹ́wọ́ fún yín àwọn aráalé náà ti pàtẹ́wọ́ fún yín nínú ilé mẹ́ hmm, fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá eh, ibi tí ọ̀rọ̀ yìí wà òun náà ni àlejò mi ti sọ tí wọ́n sì gbà eh, orí dáfídì psalm nine psalm ninety nine ibẹ̀ lẹ́ ò ti rí ọ̀rọ̀ tí a kà jáde yìí ah, àlejò mi ẹ ti gbà kọ́kọ́ nínú ìbéèrè mi ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé ṣé ẹ ti ṣetán. mo ti ṣetán sá. ẹ dá mi. Hmm, hmm. tó ìlú wo ni Sólómọ́nì jẹ ọba lé lórí ẹ gbọ́ dáadáa ìlú wo ni Sólómọ́nì ọba Sólómọ́nì jẹ ọba lé lórí aṣáàgbọ́ ipò jọba ìlú wo ló wá jọba lé lórí nínú bíbélì ẹ rò ó dáadáa o. <laughs> ìlú tí Sólómọ́nì jọba lé lórí ìlú Ísírẹ́lì ni. <laughs> ẹ̀rín a sì máa pa mí nígbà tá àlejò gbé àṣà mi gbági ìlú israeli ni sà. ìlú israeli. ìlú israeli ni. bọ bẹ́ẹ̀ ṣe sẹnu róbótó lákọ̀ọ́kọ́ ńgbà tẹ́ ẹ pé israeli yẹn ó yà pé ẹ <laughs> pé ìlú saki ó sì dánilójú pé ìlú israeli. ìlú israeli ni ó dá yín lójú. gédégbé sà. ẹ̀bùn mọ̀ kọjá lára yín. gédégbé sà ó dá mi lójú sà. ẹ̀yin ará alé ìlú tí ọba Solomoni ìjọba lé lórí ẹ gbọ́ lẹ́nu àlejò yín nígbà tó gbẹ̀yìn ìlú. ìlú Israẹli ni sà. ìlú Israeli ni ọba Solomoni ìjọba lé lórí gbogbo ẹ̀yẹn lólùfẹ́ wa pátápátá mm, tẹ bá ń tẹ̀lé wa tẹ lọ ka bíbélì yìí dáadáa ẹ pé ibi tí ọba Solomoni ti jọba ìlú náà ni à ń pè ní Israeli wọ́n gbà àlejò mi gba ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ah, gbogbo ẹ̀bùnmi lẹ́ẹ̀kọ́ lọ báyìí nítorí ọlọ́ tó ọ̀dà ẹ gbọ́ ìbéèrè eléyìí hmm, ó dá lójú tàdá ni pé ẹ gbélé gbági ẹ gbé gbági. àlejò mi o. olóòtú sà. tán ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta rèé ta ni bàbá ọba Sólómọ́nì. <laughs> ẹ lè mọ̀ mo mo ti dárúkọ mi lẹ́ẹ̀kan already dáfídì ni so dáfídì lórúkọ mi jẹ́ so bàbá Sólómọ́nì dáfídì ni torí pé ẹ dárúkọ yín bẹ́ẹ̀ni ìgbéraga wọnú yín ẹ wá ń fi ìgbéraga dá mi lóhùn lórí ètò akínyìn tọjọ́ e- ìsinmi. eléyìí ò kí n sọ̀rọ̀ ìgbéraga ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni wípé gbogbo apáta la mọ ìtàn Sólómọ́nì nínú bíbélì a sì mọ ìtàn Dáfídì nínú ìwé bíbélì so ìbéèrè yẹn ó dá mi lójú ni. ó rọ̀ bí ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ó ti in fact òun ló simple jù nu gbogbo tẹ bèrè. tó <laughs> ẹ̀yin ará ilé pátápátá àlejò mi mọ̀ tún ṣe bẹ́ẹ̀ ó mọ̀ tún gbà á tó ah, ọlọ́run ṣàánú mi o inú ìbéèrè mẹ́rin ẹ sì ti gba mẹ́ta ṣe jáàní ká béèrè kẹrin lẹ́ẹ̀fà torí ìsọyẹ tẹ́ ẹ lò wá lórí ètò yìí ó ń ṣiṣẹ́ gan gidi ẹ mọ ẹ mọ ẹ mọ ẹ mọ parọ́ ṣẹ́mi ẹni bá parọ́ ó jalè ẹ ń lò sọyẹ ẹ má parọ́ ẹ má parọ́. àdúrà ni àdúrà ìsọyè bẹ́ẹ̀ni àdúrà ìsọyè wà àdúrà ni mò ń lò bẹ́ẹ̀ni àdúrà ni kò sí ohun tàdúrà ò lè ṣe hmm. bẹ́ẹ̀ni téèyàn bá ń gba àdúrà ẹ̀mí mímọ́ á máa tọ́ sọ́nà hmm, nínú gbogbo. Hmm, n tẹ́ ìgbìyànjú àti sọ pé ẹni tí ó fẹ́ lọ sí ti fún àyẹ̀kẹ́ ní ìsìn kó mọ̀ ò lè kàwé. ìyẹn kọ́ ni mo sọ o ìyẹn kọ́ ni mo sọ olókè ẹni tó bá máa ṣèdánwò ó ń láti kàwé sà. <laughs> <laughs> ìbéèrè kẹrin lélẹ́yìí ah, ìbéèrè eléyìí ó fa kíkì o hmm. ó dá lójú pé tẹ́ ẹ báyìí lè gbé eléyìí wọ́n fún yín ní ìyá Michael ìyàwó mi ẹ mọ̀ gbé lọ pẹ̀lẹ́bùn yín. ẹ̀yin aráalé ẹ gbọ́ o. ẹ̀yin aráalé tó ẹnu mi àgò olùbí Michael sí eré o ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin rèé àlejò mi hmm. ẹ ronú pìwàdà nítorí ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ níbo láti lè rí ọ̀rọ̀ yìí kà nínú bíbélì ẹ gbọ́ dáadáa ẹ ronú pìwàdà ẹ lè sáláyà mọ́ gbọ́ ládùúgbò yín ó yá lọ́wọ́ dájí inú báìbù náà ti fààyọ èdè náà ẹ ronú pìwàdà nítorí ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ níbo láti lè rí ọ̀rọ̀ yìí kà nínú bíbélì. Ah, ọ̀rọ̀ yìí lágbára gan-an ló gbọ́dọ̀ má nìsan <laughs> ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ hmm níbi tí a ti lè rí nínú hmm. bíbélì a lè rí kì í ṣe nínú ṣápítà kan la ti lè rí a lè rí nínú Matthew bẹ́ẹ̀ sì ni a sì lè rí nínú ìwé Lúùkù. a lè rí nínú Matthew nínú Matthew a lè rí nínú ìwé Lúùkù. ó dà wá ṣe báyìí nínú Matthew yẹn Matthew orí orí wo láti rí ẹsẹ̀ ẹbọ láti bá a pàdé. Hmm, láì láì ronú jìnnà mi ò mi ò há verse yẹn sórí. <laughs> yéé ogun ṣẹ́ o ìdè ìjà ìyá mẹ́kẹ́ ọmọ gbélé mi títí dọjọ́ ogbó ni ayọ̀ mi padà agbó padà agbẹ́ mi gùn padà agba long life and prosperity wọn ò fẹ́ gbà ni ìyá mẹ́kẹ́ lọ́nu. <laughs> so àlejò mi gbìyànjú díẹ̀ ṣùgbọ́n ibi tá a ti lè rí ọ̀rọ̀ yìí kà inú ìwé Matthew chapter three verse two chapter three verse two bẹ̀ láti lè rí ọ̀rọ̀ yìí kà ẹ ronú nítorí ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ tó fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá porongodo nílẹ̀ yìí àti lókè òkun ìbéèrè tí ẹ ó fi bá mi pàdé lórí ẹ̀rọ ayélujára mi lórí Facebook page mi tẹ ẹ̀yin kan lọ sórí Facebook page mi a kí yín o a kí yín o lórí Facebook page mi ibẹ̀ lẹ́ẹ̀tì lọ tẹ àtẹ̀jíṣẹ́ yín ẹ lọ tẹ̀ síbẹ̀ fún àwọn tí wọ́n bá gba àtẹ̀jíṣẹ́ yìí ẹ̀bùn wà fún wọn bákan náà lórí Facebook page mi yìí náà akínyín ẹ mọ kọ́lẹ̀ o òun náà lẹ́ ti lọ fi àtẹ̀jíṣẹ́ orin tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kàbá yín play lórí ètò akínyín ti ọjọ́ ìsinmi yìí ká máa ṣe bẹ́ẹ̀ ká máa kẹ́rù wa díẹ̀díẹ̀ torí ilé tó lọ ìbéèrè yìí ni wọ́n wájú lẹ̀ fẹ́yìn olólùfẹ́ mi pátápátá ẹ lọ́ mọ́ túbì bíbélì ìbéèrè náà rèé mélòó ni gbogbo ìjòyè ọba Solomoni mélòó ni gbogbo ìjòyè ọba Solomoni ẹ lọ sórí Facebook page mi akínyìn o ẹ fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ gbé ìpolówó ọjà yín wá ẹ fẹ́ ká wá ká program yín sílẹ̀ nínú ilé ìjọsìn yín ẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ẹ lè kàn sí mi zero nine zero five nine nine two six nine six nine bó ṣe máa jẹ́ nìyẹn ẹ tẹ̀lé mi bẹ́ẹ̀ àlejò mi lórí Facebook page yín lórí Instagram mi lórí social media yín àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ tẹ̀ fáwọn ará ilé. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi òun ni zero eight zero eight five one double two double one zero. ẹ tún nọ́mbà yẹn pè lẹ́ẹ̀kan sí. zero eight zero eight five one double two one one zero. báwo náà ṣe lè bá yín pàdé lórí Facebook bó ṣe lè bá mi pàdé lórí Facebook orúkọ mi tí mo fi tí wọ́n lè fi get mi lórí Facebook ni um, David Ọláwálé. tọ ẹ tẹ̀lé àlejò mi lórí Facebook yín David Ọláwálé pẹ̀lú lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ẹ pè wọ́n àwọn náà máa gbé kì í ṣe mánéjà wọn a máa fi lè ṣe bẹ́ẹ̀ lọ sí ilé ọ̀dọ́ wa títí ọjọ́ mẹ́jọ tá a fi fi re pàdé lọ́sẹ̀ tó tún bọ̀ èmi àti ẹ̀yin àní fi kú àní fi rántí ara wa akínyìn ní ògbéra. And àníbíra líkú lọ́wọ́ bye for now.